yín ẹ kú dédé àsìkò yìí o a kú ọjọ́ méjì jọ mẹ́ta ìgbé ara ọ̀rẹ́ kọ́ ìdílé ń kọ́ baálé ilé ìmọ̀ kí yín ìyáálé ilé ìmọ̀ mọ̀ ṣe yín pẹ̀lẹ́ o mọ̀jẹ̀síntàgbà mú kí yín ẹ kú ọjọ́ mẹ́ta ẹ tún kó àmójúbà èmi olólùfẹ́ yín ọmọ yín àkọ́mọlédè Olúwagbénga ó tójọ́ mẹ́ta lóòótọ́ àdúpẹ́ bẹ́lẹ́dùwà tá a tún lè máa gbọ́ra wa ní àkókò yìí. kí ló tí mo mú wá fún yín lónìí ohun tí mo mú wá fún yín náà ni mo gbé àkórí rẹ̀ yìí ta ló ní àkókò rẹ̀ gan àkókò wà pátápátá fún ilé ìjọ àfún wákàtí mẹ́rin ìlú fún. kiai dikiti aja lagi nanti aku kusul deh deh mau bawa lagi kusul akhirnya tidak kabur ini kami ketawa kasih mulutnya telinga wákàtí méjìlá nínú ẹni tí ń sinmi irú ẹni bẹ́ẹ̀ ò bá sin ọ̀gá àfi sin ọ̀rẹ́ irú ẹni bẹ́ẹ̀ ò bá sin ọ̀rẹ́bí a sì fi wòrò orí ẹlòmíràn ọ̀pọ̀ ti lè wà tẹ́tẹ́ ni wọ́n fi ń ta bẹ́ẹ̀ bí wọ́n ti ń ta àpòṣúra ní tẹ́tẹ́ ni wọ́n fi ń ṣe lóore àwọn ìṣòro ìṣí ènìyàn náà ni gbèsè làwọn fi ń san nítorí ìlàkọjá ó ìdí èyí ni wọ́n ti fa àkókò wọ̀nyáwó wọ́n sì fa àkókò àìsàn òkú tí wọ́n lé dùà ìdálò ìbéèrè tá a bá wá gbéra wa ni wípé ìwà lè wà nínú ìpinnu ọlọ́run onídùà pé orí ẹnìkan ṣe gbàgbọ́ bí ó wà léwu ìmọ̀ àti ìṣiṣẹ́ ṣiṣẹ́ ó máa pọ́n lásán ọgbà ní ìṣúra nìkan ni lójú fún ìlú ẹ̀ àwọn àgbà ti ní ẹgbẹ́ ọ̀nà ẹ̀rọ àríwáyé láti ikọ̀ méje náà ni wọ́n tó bọ̀ wọ́n ní ìṣúra àpọ́nlá mi kò bá wa rí bẹ́ẹ̀ ẹ̀wà jẹ́ awúkẹ́jì pé kó mọ̀rọ̀ ti gbà àpọ̀jù lásán lórí rẹ̀ àpọ́nlá ohun bí yóò ti ní bóun bá pọ́n tán lórí bóun ti pẹ́ òun bá tán ọmọ aráyé ò fi orí ṣe nígbà tí ì ṣe nígbà tí bá wá pọ́n tán kí ni wọ́n fi ṣe é ṣe àní ewu fún tìgbàtìgbà ó mọ̀rò ti àsìkò ìgbà lásán ẹni kó o bí ìgbà bá dópin kí sì tó báwo ìgbé ayé lẹ́yìn ẹ̀wí fọmọ sẹ́kù kó mú àbánújẹ́ lórí ìlàkọjá àti gbogbo ẹni kó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lórí. pàtó tí wọ́n lè rí nígbà àti ṣàkóso àkókò ìfún ti fi mérè fún wa. àgbálọgbábọ̀ ọ̀rọ̀ mi fún ọ lónìí ìwọ gbọ́ ni pé bá ò fẹ́ kọ́ lárígbò nítorí ọwọ́ ara ẹni la fi tágbó ṣe ohun tí ò wù ọ́ nínú ìròyìn òwò àkókò yìí yanjú rẹ̀ kó làwọn bá bẹ́ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ mọ́ gbọ́gbọ́n o ó sì kì í lẹ́sọ̀. a ò ní rí jù báyìí lọ ní àkókò yìí ẹ ó tún máa gbọ́ láti ọ̀dọ̀ mi láìpẹ́ láì jìnnà mo kí yín ẹ ṣeun ẹ kú àmójúbà mi lẹ́ẹ̀kan sí ire o.